ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world ètò jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti bma tí ó wà ní nàìjíríà nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run a ti ń bára wa sọ̀rọ̀ láti bí lori, méjì lórí ìmúrasílẹ̀ àyájọ́ ti ọjọ́ ìbí Jésù Kristi Olúwa wa tí a ń pè ní Kérésìmesì ní ìjẹjọ àti ní ìjẹdógún à ń bára wa sọ̀rọ̀ lórí ìdí ẹ̀ láti láyọ̀ nígbà gbogbo àti pàápàá lórí wípé a ti sọ wá a ti fún wa ní ẹ̀mí ìsọdọmọ tí a rí nínú ìwé Galatia orí ìkẹrin látẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ ìkeje lónìí yìí a máa tẹ̀síwájú ṣùgbọ́n ká tó lọ láti inú sínú iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà àjíǹde àti ìyà gbẹ̀yìnga àdúpẹ́ torí pé ẹ̀yin ni ọlọ́run àgbẹ̀yìnga fún orí ọ̀fẹ́ àti àánú láti fi kà wáyẹ láti lè wà ní bíbá yín láti lè gbọ́ ọ̀rọ̀ yín lónìí pàápàá láti lè rí àkókò ọ̀rọ̀ yìí ọlọ́run gba ọpẹ́ wa jésù ọmọ ọlọ́run olúwa gba yín wa bá a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín olúwa ẹ tan yín àti ẹni tí ó gbọ́ àti ẹni tí ó sọ ẹ ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ yín kí orúkọ yín kò sì di àyìnlógo nínú ayé wa àwa dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín lónìí yìí màá máa sọ eh, nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Àìsáyà ìwé Àìsáyà orí keje ìwé Àìsáyà orí keje a máa ka ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìnlá Bíbélì wípé òun sì wípé ẹ gbọ́ nísinsìnyí ẹ̀yin ará ilé Dáfídì kì í ṣe ohun kékeré fún yín láti dá ènìyàn lágara ṣùgbọ́n ẹ̀yin ó wá sì dá Ọlọ́run ní agara pẹ̀lú bí? nítorí náà nítorí náà Olúwa fúnra rẹ̀ yóò fún yín ní àmì kan kíyèsi i kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan yóò sì pe orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì ẹ ké hallelujah tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ohun tí ó ń sọ ń bìbà yìí tí wọ́n sì máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo fi bá yín sọ̀rọ̀ lórí àkòrí wípé ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kí ó dúró ṣinṣin ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kí ó dúró ṣinṣin ẹ rí ohun tí ó mú ọ̀rọ̀ yìí jáde òun ni wípé ní àkókò bíbélì ní àkókò yìí ìlú tí à ń pè ní ìlú assyria ó jẹ́ ìlú alágbára tó ń ṣàkóso gbogbo ayé ó ní agbára tó ń ṣàkóso gbogbo ayé tó ń gbalẹ̀ ó ń gbalẹ̀ ó ń gba àwọn orílẹ̀-èdè ó ń gba àwọn orílẹ̀-èdè ó ń fi wọ́n sí abẹ́ ìjẹgàba ẹ̀. ní àkókò yìí syria ìlú eh, palestine àti egypt tó fi dé tó fi dé tó fi dé egypt lọ́hùn-ún ni wọ́n ti ń wá mú wọn mọ̀ pé assyria ìlú assyria ó ń bọ̀ wá kó wọn lẹ́rú ó bọ̀ wá fogun jà wọ́n wọ́n wá ń pe ọba israeli wípé kó jẹ́ káwọn jọ fọwọ́sowọ́pọ̀ láti bá ọba assyria jagun láti lè bàjà kó má bàa kó ìlú wọn orílẹ̀-èdè wọn ní ẹrú nígbà tí wọ́n ń ṣe eléyìí tí ọba yìí dẹ̀ kọ̀ tó lóun ò ní bá wọn ṣe kò bá wọn dúró sínú kò sínú ìfọwọ́sowọ́pọ̀ yẹn ọkùnrin ọba azai aasi ó ṣàrà ń kọ́ odi bẹ́ẹ̀ ló ń mọ ló ń mọ odi ó gbẹ́kẹ̀lé agbára láti dáàbò bo ara lọ́wọ́ ọba Assyria tó ń kógun bọ̀ nínú eléyìí ni Ọlọ́run nínú àánú ẹ̀ ló ṣe rán wòlíì Isaiah lọ bá ọba láti sọ fún un wípé kó béèrè àmì torí pé òun ọlọ́run yóò gbà á òun á gba ìlú ẹ̀ òun á gba orílẹ̀-èdè Ísírẹ́lì òun á gbà wọ́n lọ́wọ́ ogun Assyria tó ń bọ̀ yìí ṣùgbọ́n ó ń láti fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú òun ọlọ́run gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n láti fi gbẹ́kẹ̀lé wọn sínú òun ọlọ́run ṣùgbọ́n gbogbo orílẹ̀-èdè yìí tí ọba ń ṣojú wọ́n gbẹ́kẹ̀lé ère wọ́n gbẹ́kẹ̀lé òrìṣà àyà wọn wọ́n gbẹ́kẹ̀lé àwọn òrìṣà wọn ò fẹ́ gba ọlọ́run gbọ́ ọlọ́run wa ń sọ fún ó ń sọ fún ọba ọba ọba ahasi pé kó béèrè àmì tó bá fẹ́ lọ́wọ́ òun ọlọ́run pé àmì kàmì tí ì bá béèrè òun ọlọ́run á fìdí ẹ̀ múlẹ̀ fún wípé òun wà pẹ̀lú ẹ̀ láti gbà ọba yìí wípé rárá bẹ́ẹ̀ kọ́ òun ní béèrè àmì ó ní ọ̀rọ̀ yìí fi jáde wípé ṣé èèyàn á lè máa dá ènìyàn lágara tó bá tẹ̀lé máa dé èèyàn ẹlẹgbẹ́ lágara báwo ni èèyàn ṣe máa máa dá ọlọ́run lágara ète kan ń béèrè àmì pé wúndíá kan yóò lóyún pé yóò bímọ wúndíá kan tá a sì ń sọ yìí kò ní í ṣe pẹ̀lú ọba torí pé ọba bímọ lóòótọ́ lóòótọ́ ọba bímọ lóòótọ́ lákòókò yìí ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ wúndíá tí kò tí ì mọ ọkùnrin wọn ọba yìí bímọ yìí ṣùgbọ́n síbẹ̀ ọba ò gbàgbọ́ ọba kọ àmì ọlọ́run a sì rí i pé ìgbà tó kọ àmì ọlọ́run ọlọ́run fi sílẹ̀ fún yàjẹ́ orílẹ̀-èdè assyria wọ́n kó wọn lẹ́rú wọ́n dẹ̀ gba gbogbo wọn lọ ó bọ́ sínú ìjìyà torí pé ó kọ àmì ọlọ́run ó ní ọlọ́run fúnra ẹ̀yìn tìkára ẹ̀ yóò ṣe kíni o yóò fún un ní àmì yóò fàmì kan hàn torí pé wúndíà kan yóò lóyún yóò sì bímọ a ó sì pe orúkọ rẹ̀ ní Emmanuel ẹ rí àsọtẹ́lẹ̀ yìí ó wá sí ìmúṣẹ ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ yìí àsọtẹ́lẹ̀ yìí ó ní ìpín méjì àbí ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ òun la rí tó ṣẹlẹ̀ yẹn sí ìlú sí orílẹ̀-èdè Israeli ṣùgbọ́n ipa kejì tó ní ni wípé wúńdíá kan ní tòótọ́ ní àkókò kan èyí tí a porúkọ ẹ̀ nítorí pé ní àkókò Jésù Kristi ẹni ká tó bí Jésù Kristi nínú májẹ̀mú láéláé kò sẹ́ni kankan tó ń jẹ́ Emmanuel ṣùgbọ́n Jésù Kristi nìkan ló ń jẹ́ ló wá jẹ́ Emmanuel ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wá ó wá síbí báyìí Ọlọ́run wa tó dá ayé àti ọ̀run ó sọ̀kalẹ̀ sí sínú ìran ènìyàn a bí ènìyàn a gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ láti wá ṣe kíni láti wá gba ènìyàn là ó ní ọlọ́run fún ẹ yóò fi àmì tá a gbọ́dọ̀ gbàgbọ́ yóò fi hàn wá àmì tá a sì gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni Jésù Kristi torí pé nígbà tí a bí ìràwọ̀ tí ayé kò tí ì rírí ìràwọ̀ yìí farahàn Jésù Kristi òun nìkan náà ló lè gbà wá àmì tọ́lọ́run lè fún ìran ènìyàn nìyẹn fún ìgbàlà ìbéèrè wa ni wípé ǹjẹ́ ìwọ ṣé o ní ṣé ìwọ ń gba o ti gba àmì yìí o gba àmì yìí gbọ́ àbí ìwọ kọ àmì yẹn torí a gbọ́dọ̀ fi èmi àti wọ́n gbọ́dọ̀ fi ìgbàgbọ́ wa sínú àmì tí Ọlọ́run tó fi fún gbogbo ayé yìí àmì yìí òun náà ni Jésù Kristi èyí tó kú fún wa lórí igi àgbélébù fún ìràpadà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ mi àti ìwọ láti lè sọ wá di ọmọ fàánú gbà wá sínú ẹbí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣáátà àmì yìí lónìí bí ọba háàsì ọ̀pọ̀lọpọ̀ ló ń kan àmì yìí lónìí gẹ́gẹ́ bí ọba Áásì ṣùgbọ́n tá a bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Áásì a rí i pé ìlú ìlú Assyria ó kó wọn lógun lọ Assyria ẹsẹ̀ lè dúró bí gẹ́gẹ́ bí orílẹ̀ ó dúró bí ẹ̀ṣẹ̀ ó dúró bí èṣù tó yẹ pé tí a ò bá gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa tí a ò bá gba àmì yìí gbọ́ irú èèyàn bẹ́ẹ̀ á ọ̀run àpáàdì ló ń lọ ẹnikẹ́ni tó bá kọ àmì Ọlọ́run yìí ẹ rí i pé á kùnà ìgbàlà ọlọ́run á kùnà ìgbàlà ọlọ́run á kùnà orí ọ̀fẹ́ èyí tọ́lọ́run ń fi hàn fún orílẹ̀-èdè tó jẹ́ pé ó kún fún ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé oore ọ̀fẹ́ yìí yọjú sí wọn ṣùgbọ́n wọ́n kọ oore ọ̀fẹ́ yẹn wọ́n kọ àmì yẹn wọn ò fi gbàgbọ́ wọn sínú ọlọ́run ṣùgbọ́n wọ́n fi gbàgbọ́ wọn sínú ara wọn àti sínú òrìṣà àyà wọn òrìṣà wo ni ìwọ náà gbé sáyà ẹ báyìí ṣó o rò pé iṣẹ́ rere lè gbà ẹ tí o bá gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ òrìṣà ló jẹ́ fún ọ èyí tó ń jẹ́ kó má lè máa kọ Jésù Kristi sílẹ̀ àti iṣẹ́ orí ọ̀fẹ́ tó ṣe fún ọ lórí igi àgbélébùú ilé ni mo ṣe ń rọ̀ ọ́ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi wípé kò tún sí àmì kankan mọ́ Jésù Kristi kan náà ni àmì yẹn a sì ti fi fún ọ Bíbélì wípé ó ní a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn ohun tí Olúwa Ọlọ́run rẹ ń béèrè ní ọwọ́ rẹ a ti fi hàn àmì yìí Jésù Kristi náà ni àmì òun nìkan ló lè gbà òun nìkan ní ọ̀nà tó lè tó lè tó lè tọ̀ dé ọ̀dọ̀ ọlọ́run kò sí ọ̀nà míì mọ́ kì í ṣe òdodo ààrẹ ló lè mú ló lè mú ọ dé ọ̀dọ̀ ọlọ́run àbí fún ọ ní ìgbàlà tó bá lè gba àmì yìí gbọ́ lónìí yìí tó sì gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ogun èṣù ogun ẹ̀ṣẹ̀ ò lè kó ọ o máa kúrò ní ẹni tó ń lọ sí ọ̀run àpáàdì ó máa di èrò àti ẹgbẹ́ tó rìnrìn àjò lọ sí ọ̀run rere lọ sí ilé tí a ń pè ní paradísè tí o bá fẹ́ yan ìpín yìí láti lè di ẹni iyè mo fẹ́ kó o gbàgbọ́ kó o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ni mo fẹ́ kó o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ni kí àkókò kérésìmesì yìí kó bá lè ní ìtumọ̀ ńlá kì í ṣe fún àkókò jíjẹ mímu nìkan ṣùgbọ́n kó bá lè ní ìtumọ̀ ńlá níwájú ọlọ́run kí àwọn áńgẹ́lì kó bá lè láyọ̀ lórí ayé ènìyàn kí àwọn ọ̀run bá lè yọ̀ lórí ayé ènìyàn ká bá lè kọ orúkọ ẹ sínú ìwé ìyè ni o kó bá lè di ẹni ìyà ẹni ìyè nígbà tó bá kúnú ayé yìí kó lè lajú sí ọ̀dọ̀ ọlọ́run ni o ilé tó lè ṣe tó ṣe pàtàkì nìyẹn èèyàn ikú kọ́ kì í ṣe òpin ènìyàn ọ̀run kan ṣì wà ayé kan ṣì wà lẹ́yìn ayé yìí ìyẹn ni ìyẹn ni ó rẹ̀ pín sí méjì ìyẹn ni ọ̀run àpáàdì fún àwọn tí kò gba Jésù Kristi àwọn tó kọ àmì yìí ọ̀run àpáàdì yẹn ń dóde wọn òpin ìrìn àjò wọn nìyẹn ṣùgbọ́n ọlọ́run ò dá ọ̀run àpáàdì fún ènìyàn ó dá fún èṣù àti gbogbo àwọn áńgẹ́lì tó tó kọ́ ní ọ̀run ibì kejì ó ní ọ̀run ọ̀run rere tá à ń pè ní paradísè ibẹ̀ ni ni jésù kristi ti jẹ́ alága òun ló ti jẹ́ olúwa tó jókòó sórí ìtẹ́ tí gbogbo àwọn àwọn àgbààgbà mẹ́rìnlélógún tí wọ́n sì ń wólẹ̀ fún èmi àti ìwọ lè débẹ̀ tó o bá lè gba àmì yìí tó bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ mo pè ọ́ níjà lónìí ìwọ tó ń gbọ́ mi wípé fi ayé ẹ̀ fún Jésù Kristi bí Jésù ṣe ń pè ọ́ lónìí torí pé ọ̀la lè pẹ́ jù o tó bá pajúdé ní ikú láì ní Jésù Kristi ọ̀run àpáàdì ló ń lọ ọ̀rọ̀ kankan ò sí ń bẹ̀ tó bá lẹ́rìn kankan ò tí ì débẹ̀ rí ìkó ṣó wá fẹ́ dúró tó bá ní kò ní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ ńkọ́ Jésù Kristi òun nìkan ni ọ̀nà gbà á lónìí ọ̀la lè pẹ́ jù mo gbàdúrà pé lórúkọ Jésù kò ní bọ́ fún ọ tó bá fẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bó ló wà tó ní gbàlà rẹ ohun mẹ́ta ló gbọ́dọ̀ kọ́ ṣe gbàgbọ́ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ gbàgbọ́ wípé gbogbo èèyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo ọlọ́run tí o bá wá lè gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ tó dẹ̀ fẹ́nu ẹ jẹ́wọ́ pé kí jésù kristi kó jẹ́ olùgbàlà kó jẹ́ olúwa tó olùgbàlà rẹ tó bá lè fẹ́nu ẹ jẹ́wọ́ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ó dẹni gbàlà nìyẹn bíbélì wípé ó ní ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà bíbélì wípé ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa òun láò ṣá àgbàlà ìwé róòmù nìyẹn orí kẹsàn-án ẹsẹ̀ kẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa òun la ó gbàlà ìwọ náà lè wà lára àwọn èèyàn bẹ́ẹ̀ tó dẹni ìgbàlà lónìí àkókò kérésìmesì yóò gbọdọ̀ lọ láì ní ìtumọ̀ nínú ayé ẹ̀ láì ní ìtumọ̀ tó gún mọ́ níwájú ọlọ́run fún ayé ẹ̀ tí o bá fẹ́ gbọ́ tó bá fẹ́ má fẹ́ gba jésù kristi sọ tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi mo fọkàn mi gbàgbọ́ sí iṣẹ́ òdodo tẹ́ ṣe lórí igi àgbélébùú bẹ́ẹ̀ ni mo fẹnu mi jẹ́wọ́ wípé kẹ́ di olúwa àti olùgbàlà mi kẹ́ kọ orúkọ mi sínú ìwé yìí láti òní yìí lọ kẹ́ fún mi ní ìgbé ayé tuntun kẹ́ fún mi ní ayé tuntun tí ń ṣe ayé ti ọlọ́run ayé tí kò nípẹ̀kun kẹ́ sì kọ orúkọ mi sínú ìwé yìí ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ṣe eléyìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run ohun tí mo fẹ́ rọ̀ láti ṣe òun ni wípé lọ sí ilé ìjọsìn tó bá wà nítòsí ẹ ibi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì ni o tí wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ síbẹ̀ lọ bá ránṣẹ́ Ọlọ́run tó wà níbẹ̀ sọ fún ìrírí tó ní lónìí ó lè má jẹ́ ìrírí gbangba ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ tó sọ yìí mo fẹ́ kó mọ̀ wípé ìrírí ńlá ni tó bá sọ fún ránṣẹ́ Ọlọ́run á gbà ọ́ níyànjú á gbà ọ́ nímọ̀ràn láti lè mọ àwọn ìgbésẹ̀ gbogbo tí ó yẹ kó gbé tí o bá ń fẹ́ ìbéèrè àbí tó bá ń fẹ́ ìdáhùn sí ìbéèrè àbí ìmọ̀ràn lórí gbogbo ètò tí gbọ́ yìí o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four tó bá ti ṣe léèmú kẹ káàbọ̀ sínú wọn máa gbà nímọ̀ wọn máa ti wọn dẹ̀ máa ràn ẹ́ lọ́wọ́ nípasẹ̀ ìdàgbàsókè nípa ti ẹ̀mí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ torí pé ẹni ọlọ́run ògo ní forúkọ yín ẹgbà ọpẹ́ wa bá ti ṣe gbọ́ ọ̀rọ̀ yín àti gbogbo àtọ́fà yẹn wọn fún jésù olúwa dì orí ọ̀fẹ́ yín kò tó fún wa níjọ́ mẹ́jọ káfàyọ̀ pàdé ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù lolúwa ó dàbọ̀.